ìjọba ní àwọn federal government ní kò tẹ́ àwọn lọ́rùn àpíìlì ẹni pé kò tẹ́ wa lọ́rùn wọ́n wà ní kó tún ẹjọ́ yẹn gbọ́ kí ẹ sọ́kà nídìí láti rojọ́ ìtajà tẹ́lẹ̀ yẹn náà wọ́n fẹ́ tún gbọ́ wọ́n á béèrè pé ìgbà wo lẹ́yìn wálé wọn ó làgò òru sókè ta ló kí fún yín lọ́dà tẹ́ fi lọ lé rẹ̀ That's a simple question. So tẹ́sí èso ọlọ́dúnkùn lọ́dọ̀ àtẹ́fi lọlé rẹ̀. Eh, ṣé rí mọ́tò tẹ bàjẹ́ ṣe mẹ́ta ń ta mọ́tò kan? Tẹmọ̀tán tẹ léyìí tẹmọ̀tán tẹ ẹ̀tọ́ bọ́ sílì ẹ̀tọ́ wá pa èèyàn méjì. Ẹ̀mí tó ń mí. Ọjọ́ mẹ́rin ta ló gífún lọ́dọ̀ àtẹ́fẹ́. So that's simple. So come for balẹ̀ So federal appeal court ni so wọn bá fi kún aago mẹ́jọ náà dá fún wa tẹ́lẹ̀ wọn tún sọdọ aago méjì aago kan àádùó ọ̀rọ̀ tí bá pa wá ó pa àwọn ọmọ farao àbíyèsí tí farao fìyà jẹ wọn ó fìyà jẹ gbogbo wọn gbàtìgbà tó lọ́n gbé wọn délẹ̀ lérí ńkọ́ àṣetọ̀ mi ilẹ̀ lérí yẹn ló di british lónìí olànẹ́bí musa tó gbé wọn délẹ̀ lérí ilẹ̀ lérí yẹn ló ti british lónìí tí gbogbo ọmọ yorùbá tí gbogbo ẹ̀yin wà lágbàáyé ọmọọba saheed ọmọ bọ̀tá ọmọ bọ̀tá ọmọ àlùbáríkà mẹ́yọ̀ bóbó ọmọ bọ̀tá ọmọ àlùbáríkà bí mo ṣe rí irun gbọ́rẹ̀ yìí mo sì mọ̀ pé irun gbọ́ àlùbáríkà ni ó mì ó mì ó mì ó mì ẹ fọkàn balẹ̀ so bí ààrẹ ó ṣe rí mi kò sí wàhálà kankan o so ìdùnnú náà lábàá bọ̀ ẹ mi ò rẹ́jọ́ kankan lábẹ́ mọ́ òròṣẹ́ àníwọ́n náà sọ twenty billion. báwo tẹ̀ fi dá àjọ àjọ ọ̀rẹ́dọ̀ mílíọ̀n tẹ̀bi ṣe apc <laughs> ẹ̀ ṣe kó wá kábí sọ bí àjọ. kájà mójútó bẹ́ẹ̀ kájà mójútó bẹ́ẹ̀ lásán mójútó. èmi ní ìbéèrè o. rábà náà fi rábà náà fi òbí ẹ̀sìn mọ́ fọ́kùn bá nàbí. akí akí bàbá wa káàbọ̀ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìdí kalẹ̀ sílẹ̀ ìbàdàn ní ring road ní òpópónà hospital adéọyọ ibẹ̀ la wà báyìí fẹ́ni tí ó mọ bàbá wa tó wà lórí lójú móhùnmáwòrán yẹn àwa là ń pè ní ìmáàmù àgbà ṣeúkọ àgbà wòlé àgbà hmm. àfa àgbà gbogbo ilẹ̀ yorùbá pátápátá bẹ́ẹ̀ bá worún gba wọn ó ti ń funfun àmọ́ nígbà tá a bá gba yorùbá nation ó fún wọn lọ́jọ́ méjì àdúdú ah. ọ̀rọ̀ ní tó dáì àdúdú fúnra rẹ̀ ṣe mọ̀ pé àwa náà ti jó orílẹ̀-èdè kan sì wà tá à ní máa gba físà ká tó wọ̀ ọ́ kí láǹfààní tá à ń jẹ lórílẹ̀ nàìjíríà bí ọ̀bá ṣe yà British láwọn colonize wa bàbá gba fisa lọ rèé tòótó wèrè sẹ́ńbáṣì àfàwọn tí ń ṣèjọba nìkan ló lo diplomatic passport kí là ń pè ní diplomatic àwọn lè travel nígbà tó bá wù wọ́n ṣe gbogbo wa náà ládépò ìjọba ni. Hmm. kì í ṣe gbogbo wa kí láǹfààní tọmọ mẹ̀kúnnù ń jẹ bọ́ ọ bá jẹ́ ọmọ Germany ọmọ gbowó ọmọ onílùú bọ́ ọ wà ní British ìtàn tán ṣe kínní yìí gan fún wa ọmọ gbowó ta wá ló somi orílẹ̀-èdè Nàìjíríà di rúdurùdu àwọn ará bí ni àwa ẹ̀dùn náà Federal Lugard fún wa torí pé kò mọ̀ pé àwọn kẹran mérò ni èèyàn ṣe kóran yorùbá mọ àwọn tó jẹ wípé ìtọ̀ màálù lọ́n fi ń wẹ̀ èèyàn ṣe kó ìran yorùbá mọ àwọn tó jẹ wípé màálù lọ́n ń bá sùn èèyàn ṣe kó ìran yorùbá mọ àwọn tó jẹ pé ọmú màálù ni wọn ń mu ṣé ẹ mọ̀ pé ìgbésí ayé wọn kò lè jọra wọn Wọn wọ́n sápamọ́ sábẹ́ ẹ̀sìn Wọn ń hùwà burúkú bí èèyàn bá lọ nú alukur'ani gan ani muhammad tí gbogbo àgbáyé mọ̀ ẹni ń fi oore sàn kani kì í ṣẹni tí ń fi ìka san ire a gba fúlàní láàyè a fún wọn nílẹ̀ a fún wọn lóyè wọ́n wá mú wàkà wọ́n fi ń san wá ní kọ̀pẹ́kọ̀pẹ́ níbi ọjọ́ bíi mẹ́rin sẹ́yìn fẹ́ni tí ọ̀bá mọ̀ wọ́n tó kọ lùlù gàngán bọ̀ lọ́nà ráńpẹ́ ni wọ́n kidnapu èèyàn méjì àmọ́ adúpẹ́ ìgbìyànjú ń lọ wọ́n rèlú Òṣogbo tọwọ́ ní bábá wọ́n lè yan fifty ló ẹni bá dọ̀hún ẹni bá dọ̀hún tó rà wá lọ yóò ṣèdárò alábìàmọ̀ bàbá wa ló dúró yìí wọ́n fàsìkò lẹ̀ wọ́n fààyè lẹ̀ ìmáàmù ni wọ́n nílànà ẹ̀sìn wọ́n mọ tẹ̀sìn wí àwọn náà tó wá máa sọ wípé ẹ̀yin ọmọ yìí àní ẹ̀dìra o asele wa lórílẹ̀‐èdè tiwa tá a tún ń dira amẹ́ríkà sẹ́yìn tẹ̀ ń bẹ lamẹ́ríkà ṣẹ̀ṣẹ́jú ṣẹ́jú lẹ̀ ń dira kí ayé àwa wà ń bí àwa mú ìka wa àfi sọ wọ́n dolówó tán bá wá ń lọ lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí ní ń blow tẹ̀lé wọn kí ni siren yẹn ń wí yà fún wèrè ni yà fún wèrè ni àwa fura ọ̀nàrẹ́bù tá a jọ ń tọwọ́ bọwọ́ kó tó di pa àdìbò ó dẹni tí ń fi security ilé wa sí ọ̀wá yẹ ká tún tò bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ní tó bá yá ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ tọ́ kò ní jẹ́ àwọn ọmọ olówó sinmi irú ẹ̀ ní í ṣẹlẹ̀ yìí o ká ní ẹ̀kọ́ tó péye ó wà lókè ọ̀yà ǹjẹ́ wọn ọmọ gbébọn wọn sọ̀rọ̀ àwọn di hmm. bìlísì ọmọ kalẹ̀ bàbá wa ẹ bá àwọn yorùbá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mélòó kan ká má níwó tó wóró mi fẹ́ pọ̀ rárá o kò pọ̀ o ọ̀rọ̀ àlùkùránì ló ń sọ o etí àlùkùránì sì wí ni pé látẹ́dì ìlú bùyútà gẹ́rà bùyútì kún èmi ọlọ́run mo ṣòfin fún yín ìlú tẹ́ ẹ bá ti ṣèlú yín tó jẹ́ àwọn ẹ̀yà míì lẹ jẹ́ ń bẹ̀ ẹ mọ́ wọ̀ lùn gẹ́rà bùyútì kún tí ẹ ṣèlú yín àtà tẹ́sítẹ́s nìṣú wọ́n ti sọ lìmọ́ àlá àlìyá ẹ sáláwọn sáwọn ìran yorùbá pé mo fẹ́ mọ báyìí gbé táwọn bá gbà yìí pé ẹ máa bá wa gbé bọ́tú yóò bá gba fúlàní lálejò ibi kan máa bá wa gbé láàfin jọ ń jẹ́ orílẹ̀-èdè nàìjíríà ń gbà wọ́n lù wá papọ̀ bọ̀tù fàyín kílà lákan àríjù ìgbà tó di pé wọ́n ń bá àwọn ọmọ wa sùn wọ́n kidnap àwa wọ́n ń gba ransom wọ́n ń já àwọn èèyàn gbé ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílùú ọ̀wọ̀ seventy eh, eighty something lèèyàn tó kú bẹ́ẹ̀ bí a ṣe débẹ̀ ni gọ́vnà akérèdọ́lù sunkún mímíkù náà sunkún wọ́n dì mọ́ mi nígbà táwa nínú ẹnu eh, chọ́ọ̀chì tí kálukú bẹ̀rẹ̀ sí sunkún odidi two days la lò nílùú ọ̀wọ̀ ẹ wo orúkọ tó ṣe àwọn tó kú nísìn kí ni àkáǹtì wo lẹ fẹ́ ká ṣe fún àwọn ẹbí wọn àwọn tó kú nísìn kí la fẹ́ fi ṣe fún wọn àwọn the most criminal case against federal government Boko Haram àwọn náà wọ́n ń dá wa lálẹ́ àwa sọ pé fàyín pínlẹ̀ lákùn àríjù a fẹ́ sọ pé ẹ padà sílùú yín à nídìí mọ́ torí pé ẹ jẹ́ tẹ́rọ́rìsì fún wa ẹ ní wa lára ẹ ń dààmú wa ní tá sọ fún yín nù láti sọ pé Yorùbá nation ó tó gẹ́ tó a sì ti dúpẹ́ fọlọ́n báyìí five million ni wọ́n ní ká wá ó ti pé ó ti lé ó tẹ̀ ti wọ seven million báyìí so gbogbo dọ́gbọ̀n ìtọ́ ẹ kó pé kọ́ra ìkúlì Saudi Arabia ọmọ ọba obìnrin Saudi Arabia láìpẹ́ yìí yóò wá sílẹ̀ Nàìjíríà yóò ayọ̀ sílẹ̀ àwọn north torí pé gbogbo tí ń bẹ nínú ẹ̀sìn Islam òun ni pé máa kọ́ta nàná sí muta midan gbogbo ẹ̀dá tó bá mọ̀ mọ̀ pààyàn láyé Ọlọ́run ò ní fèrè jìn ìjọ inú náà ọwọ́ ẹ wá wọlé Chief Sunday Igboho ẹ pa èèyàn méjì ẹ wá lè máa fọwọ́ bojú. bàbá wa ibi mọ̀ ń lọ gan lẹ́dẹ̀ òun. ẹ wá lè máa fọwọ́ bojú. bàbá wo dáadáa July first bàbá wa July first ah. ni ó pé ọdún kan tí ìkọlù àbá àyà àràbùkà tó sọrú àwa ìdèrò hajj nílùú àbújá tá a wá lò odidi oṣù méjì ó lé ọjọ́ bíi mélòó kan bàbá wa wọ́n mú òkú àdògà tó jẹ́ mùsùlùmí òkú alhaji fatai tó jẹ́ mùsùlùmí wọ́n sì gbé lọ láti ìgbà náà ǹjẹ́ sókú ọ̀daràn ni wọ́n níbí kí ni ìhà sí ìran ọmọ Yorùbá torí pé wọ́n ti dákẹ́ lórí ẹ̀ báwa bá tiẹ̀ wá ń dunnú wípé àwa gba òmìnira lónìí pa kúrò lóko mọ́rìí òòrùn DSS tá a wà ẹ dákun kí ni kí fámìlì Àdògán àtàfà kí ni ká máa ṣe ní July 1st bàbá wa ẹ bá a ṣàlàyé fún ọmọ Yorùbá. ṣe rí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń jẹ́ wa ní south west ni omi ò sọ̀rọ̀ nọ́ọ̀tì torí mi ò ní fámìlì nọ́ọ̀tì ẹ̀yin ọmọ yorùbá tẹ jẹ́ mínísítà ẹ̀yin ọmọ yorùbá tẹ jẹ́ sénétọ̀ rẹ́pù ẹ̀yin ní kẹ́ ẹ sì gbéṣẹ̀ làbújá ẹ̀yin lẹ́kọ́ra yín síbẹ̀ àwòdì bẹ́ẹ̀ mi nǹkan tí mo fẹ́ wá làbújá ẹ̀yin ní kẹ́ ẹ pé ààrẹ orílẹ̀-èdè ìpètò ìtẹ́sí fún ọmọ yorùbá ọdún yìí àwọn òkú àwọn méjèèjì alájí àdògán àti alájí fàtáyì kọ́ dẹ́ òkú wọn padà torí mùsùlùmí ni wọ́n so òkú mùsùlùmí èsì ìráre kó èsì ọ̀daràn wọ́n wà nínú ilé ọmọ ìyá wọn ìyẹn sì lẹ́tọ̀ọ́ láti lọ anywhere èèyàn lẹ́tọ̀ láti sun ibi tó bá wù ibi tó sì wù wọ́n ni wọ́n wà wọn so ìgbà tí wọ́n wá débẹ̀ tẹ́ wá ká ọmọ tí kú pa wọ́n má bẹ́ẹ̀ ẹ̀ produce òkú wọn jáde ẹ wá gbé pamọ́ láti kan bí ọdún kan sísìn ẹ gbé òkú wọn jáde tẹ bá fẹ́ rí ìyọ́nú ọlọ́run lábújá tẹ bá fẹ́ soríire pẹ̀lú nǹkan ìjọba tẹ ṣe tẹ bá fẹ́ kẹ́ ẹ ní ẹ̀yìn tẹ bá fẹ́ kí òkú ti gbogbo ẹ̀yìn tẹ wà lábújá náà ọ̀rá rẹ̀ àti mínísítà yín gbogbo ẹnu làfi sọ̀rọ̀ tó rálùkọ́ àni mo gbé lọ́wọ́ sẹ́rí báyìí òun ni dáa tí mo gbé wá láti Ìlọrin ẹ tó bá lè rí ìhun yí lábújá nu yín ń lọ nu ń lọ lèmi ọba yín sàròyé bó ṣe rínu ń lọ àríyá mọ̀nà kò sí ní onídàárẹ̀ tó <laughs> bó ṣe rínu ẹ̀sìn tó ẹgbẹ́ òkú alájí Fatai àti alájí àdògán òkú àwọn méjèèjì mùsùlùmí ni wọ́n ẹ dá padà fún wa ká sí wọn gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí ó jẹ́ kí n tẹ́ bá lójú tì ní tẹ́ bá lójú tì ní tẹ́ bẹ́ẹ̀ rá àwọn kírímínà lẹ̀ ṣẹbẹ ra àwọn oríṣiríṣi àwọn tó wà ní north tó ń pààyàn tẹrú agbórígbà kí ló tẹ lọ fi bá àwọn yẹn pọtí pátá máa pé yorùbá jẹ́ńtù àmú lọ́wọ́ rẹ̀ lè gbogbo rálì tó wà nílẹ̀ yorùbá pátá kò sí gómìnà tí ó pariwo nílẹ̀ yorùbá pé chief Sunday Igboho wá wá state wọn ọwá dàlúrú kò sí gómìnà commissioner police tó wà ní state kan tí ó pariwo pé Sunday Igboho wá dààmú àwọn sọ kò síjà kí ló wá fà tó fi di pé a máa àtàkì ara wa kí ló wá fà tó fi di pé a máa bára wa jà tó fi di pé a máa wá pa èèyàn so ìtẹ́ tí àrùkọ́ àrùn sì wí òun ni ká tẹ̀lé òfin ọlọ́run ni má sọ lámọ̀ ná sàfìlì yomi gbogbo ẹ̀dá tó bá ṣàbòsí fún yàn lónìí ata aláwò máa ń ṣomi fìlì gẹ́dù ọlọ́run yẹn tí ó ṣàbòsí fún náà ní ọ̀lọ́la ìṣíta àwòbẹ́ta èèyàn fẹ́ àbọ̀kọ that's the constitution of God that's you want to judge between people you just see you no want to follow following beside the master of the day of the judgment. ẹ bàbá wa ẹ ṣe ọ̀rọ̀ kan ti wá di ranyìnranyìn nílẹ̀ báyìí gbogbo wa la mọ̀ pé wọ́n fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi pé wọ́n ń bàbá wa torí ẹni bá ti ju ni lọ kódà kó sọdún méjì bàbá wa ni wọ́n fún wọn ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC àkọ́kọ́ èmi gbàgbọ́ pé ìtànjẹ àti ìtaánì ìgbà ni kí nìdí tí mi sọ bẹ́ẹ̀ àwọn kan fẹ́ díje nínú ẹgbẹ́ òṣèlú APC lókè ọya wọ́n mú fíjọ́ Àtíkù Abubakar wọ́n fi sí lẹ́gbẹ̀ẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n fi kádídéètì ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fi sí ní ẹgbẹ́ àmọ́ mo rí i pé ń gbàdá fún aṣíwájú ní tíkẹ́ẹ̀tì ọmọ yorùbá ti pín sí méjì nínú àwọn kan tá a mọ̀ nípa ti ń ṣe àtàjọ ń ṣe agitation tá a forúkọ bò láṣìírí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pè wá ẹn yorùbá ní ìsìnkú ti á fún yorùbá ẹ̀ ṣe já sọ̀pọ́ọ̀tì yorùbá kí ni kí ni láríta kí ni dáúdà yorùbá ó dà bọ́ bá débẹ̀ ṣé yóò yọ wá kó lóko ìyàtà wáyé ni àbá tó fẹ́ padà sí square five hundred ṣé ẹ mọ̀ pé buhari sì sọ̀rọ̀ kan ó ní suffering from up to bottom suffering up to bottom. bàbá wa ṣé ká tẹ̀lé bú ẹ Tinubu ni ẹ̀yin náà sọ̀pọ̀ọ̀tì mi àbí ká mọ̀ ẹ jà fún òmìnira tá ń jà lọ yìí. gẹ́gẹ́ bí ẹni tó bá jẹ́ ẹni Ọlọ́run ó sì mọ ìdájọ́ Ọlọ́run ṣé Ọlọ́run sọ fún wa pé àdìgbò pẹ́sẹ̀ tí mo fẹ́ bèèrè lọ́gbọ̀n àbáàrùn two thousand and twenty three ta lọ́lọ́run fi hàn pé àdìgbò Nàìjíríà ṣe àtọ́wọ́lọ́run bá fi hàn ló lè dárú pẹ́sẹ̀ yẹn torí pé ńgbà tá a dìgbò fún Abíọ́lá ṣẹ́jọ́ wọlé so gbàtà ìdìbò jọ́kì tí ò wọlé so ẹ tó bá lè mú èmi ò tí ì rápẹrẹ ìpè ìgbò wà so nípa tí ìyàbá sì ti rápẹrẹ yìí ò lè ṣe ìdájọ́ rẹ̀ níṣẹ́ torí pé Bọ́lá Ahmed Tinubu òun ṣe pẹ̀ pẹ̀lú àwọn Haúsá yíbò gbogbo wọn papọ̀ níṣẹ́ fún tó bọ̀tà wá dúró bó lè yà ò sí ní jẹ ìran tàwa ìtọ́ka wa nù nílẹ̀ Yorùbá òbó láṣẹ ní àlàáfíà tá a máa lọ sóko pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tá a máa gbádùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ò ní síjà láàrin wa tí àwa ìmọ̀ Yorùbá táwa dúró fún nù sọ̀rọ̀ tó bá fẹ́ ṣe pírẹ́sidẹ́ǹtì yóò ṣe làbújá tó kò sí jàǹsọ́ọ̀sì ṣàdúrà ń sàmẹ́ni ṣùgbọ́n kò tí ì sẹ́nìkan tó lè sọ pé òun rí i pé Ìgbòho wáyé ní two thousand and twenty three ètè ń pa wà láyà nù gbogbo àwọn pásítọ̀ tí ń pè gbogbo àwọn afáàtì pé mo béèrè pé ṣé Ìgbòho wáyé wọn làwọn ò rí kankan mi ò tí ì jẹ́ ń lè rí sọ kankan gbogbo àwọn Adébóyè gbogbo wọn sọ náà pé àwọn ò tí ì rí kankan tọ̀ kí la wá fẹ́ sọ nígbà tá a ti rí green light pé Ìgbòho wáyé so bó la ṣe fẹ́ sọ pọ́ǹtì ẹni tí tí o ti tí o ti báàmì ta ló kàn. yorùbá ní sọ lọ́kàn yorùbá ní sọ lọ́kàn lọ́kàn títí wá o yorùbá ní sọ lọ́kàn o yorùbá ní sọ lọ́kàn. yorùbá ní sọ lọ́kàn. bàbá wa mo fẹ́ sáré bí ní ìbéèrè kan mo sì fẹ́ kẹ́ bá wa kẹ́ bá wa bá àwọn ọmọ yorùbá sọ̀rọ̀ mo rí pé gẹ́gẹ́ bí n tí èkejì mi ti sọ láti àná ni pé bí àwọn ará ibi bí wọ́n ṣe ń bá màlúù lò pọ̀ gẹ́gẹ́ bí àwọn alágbára wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ alágbára gan ló ti di ọ̀lẹ nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run gan ni àdúrà ò fẹ́ẹ́ gbà mọ́ kí nìdí èmi wá wò gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ pé ṣé é e ṣe pé àwọn eléyìí mọ̀ọ́mọ̀ ń ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn láti mọ bá àwọn màálùú lò pọ̀ torí àwọn èè jẹ́ tí wọ́n fi ń ti nǹkan èèwọ̀ sọ́dọ̀ wa ẹ dákun kí lẹ rí sí bàbá. ṣe é rí nínú kùránì ọlọ́run sọ pé súrátò lè bá kọ́ra ọ̀dà kò súrà màálùú nínú Quran bọ́lọ̀ sì júwe nù but tí àwọn fi màálù ṣe lọ́dọ̀ wọn tó bá ti pé ọmọ Yorùbá tá a bá gba Yorùbá nation lónìí á stop màálù èmi mọ́ wà ní Kwara State màálù kan tí ó wọlé yìí bó sí bẹ̀ mọ́ torí pé sìn màálù tí Yorùbá ń jẹ ọ yàtọ̀ sí màálù tán fún wa ní north màálù ẹ̀yìn làlà ń pe màálù tí màálù tí wo ẹni wo gàgàrà màálù wo yẹn máa ṣe kékeré báyìí sọ á máa sìn nǹkan táwa ń sìn torí pé a ní máa bá màálù sùn ẹ wo àtọ̀ tá ń dà lára so wọ́n wá lọ tún fún màálù yẹn ní hàn tú wọ́n wá kó kọ ọlọ́run sára hàn tú yẹn màálù yẹn wá mú pé gbogbo ẹni yorùbá ò tẹ́ bá ti jẹ màálù yóò ẹnu yóò gbọ́dọ̀ kù mọ́ ìdílé tí yorùbá àti yorùbá máa fi ń bára wọn jà torí pé a ti jẹ ẹran màálù yẹn papọ̀ tá bá fẹ́ kí àlàáfíà ó tó wa à á stop màálù jíjẹ so a lè sin adìẹ a lè sin tòlótòló à ń sin àgbò àwọn náà wọ́n kó bá ọrọ̀ ajé wa tẹ́lẹ̀ kó tó di pé à ń wá jẹ màálù wọ́n fẹ́ bà ọrọ̀ ajé wa jẹ́ so dà kí ọrọ̀ ajé tí wọ́n kó bàa lè ta so nǹkan tí wọ́n ń ṣe nù but lágbára ọlọ́run tá a bá gba yorùbá nation lónìí màálù jíjẹ láti jẹ́ bá bìrìjì ní kwara tèmi o láti stop ẹ̀ màálù tí yorùbá bá ń sìn àtàdìẹ àti ẹja àti gbìn táwọlọ́wọ́ fi kú ìgbín làwọlọ́wọ́ ń jẹ àwọlọ́wọ́ yìí jẹ nǹkan míì ìgbín tó yẹ sìn ẹ tó bá sì ń jẹ ìgbín ẹ máa wò dáadáa àti iṣu súnsun àgbà ògùn ọbọnu ògùn ọbọnu ògùn ìgbín yòókù àfi sínú ó wà lọ́wọ́ ọmọ bọ̀tá. ó pọ̀. ẹ ẹ bá mi torí ìjọba òòrùn tí ò sí ìgbà kankan bẹ́ẹ̀ nìkan ni rẹ́rìn. ẹjọ́ òòrùn máa pa wá òòrùn tí pa wá lọ́wọ́ fìyà jẹ wọ́n sí. ìṣe pé kọ́ mọ̀ pa wá ni ti. bọ́ọ̀rù máa ṣe pa wá sí i náà ni òòrùn máa pa wá o ìyá ọmọ mi jẹ wọ́n sí i náà ni. bàbá wa hmm. ní ìjẹta tá a wá sílé ẹjọ́ adájọ́ pèdè kan fún akọni níwájú adájọ́ Chief Yomi Aliyu SAN ó lórí pé gbogbo fìràfìrà rẹ yìí ó kábàámọ̀ ó ló lédè èbó ó ní you will regret when the time comes. àmọ́ ọmọ Yorùbá tá a bí ńlẹ̀ Yorùbá ńlẹ̀ Ìbàdàn tí òjò ó tutù rárá bàbá náà mọ lọ́rùn pé ọ̀sọ̀ tó mọ regret o àìsàn báyìí sọ́ọ̀wọ́ òkè ọmọ Yorùbá nation ló kún bẹ́ẹ̀ yìí kọ̀sára tá à ní fi ọ́ dá mí tó rádájọ́ mẹ́ta ni àmọ́ ń gbẹ̀yìn gbẹ̀yìn ó ń yí wọn sọ́tún ó ń yí wọn sósì ǹjẹ́ ẹ ti bá wa bí ọlọ́run kí bàbá yẹ ọmọ rìgírẹ́ẹ̀tì ó ti gbàdájọ́ àkọ́kọ́ tá a wín ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àìbí kan tẹ́rí ká ní bàbá yìí ò tètè délé ẹjọ́ láyà àjẹta ni ó ṣeé ṣe kémi yìí ò ti fìlú lẹ̀ gbalùmẹ̀ lọ torí wípé wọ́n dúró ń dúró pé kàkà kékun má jẹ́ sèse á ṣàwàdànù ni. ṣé ẹ mọ̀ pé ńgbà tí àwọn agbẹjọ́rò bá bẹ̀rẹ̀ sí ní júwe ara wọn tó ní i am kìnìkan kìnìkan director ministry of justice i am kìnìkan kìnìkan director director department of law àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ́lẹ̀ ìjáde tó ní director kìnìkan legal kìnìkan ṣé ẹ mọ̀ pé ńgbà táwọn àwọn agbẹ̀ntì ọ̀ director lọ́dọ̀ ìjọba ṣe mọ̀ pẹ́rú ọba àyàn wọ́n gbé sáànì bíi mẹ́sàn-án wá àwa ń gbé sáànì bíi méjì kì í ṣe é mọ̀ pé ọ̀rọ̀ wa gbàdúrà àmọ́ èmi mọ̀ pàdúrà tẹ̀ ń ṣe ń gbà bàbá kí ni tẹ́ ẹ ti ṣe láti bá wa fi sọ fún bọ̀dá sọ fọ́lọ́n pé ìwọ ọlọ́run o ìwọ lọba tí ń ràn rùn lásìkò tó yẹ kó rùn ọ̀ràn ìwọ lọba tí ń rọ òjò lásìkò tó yẹ kójú ọ̀rọ̀ ìwọ lọba tí ò fi ìjọba oòrùn fi disturb tòṣùpá ìràwọ̀ kò bínú òṣùpá rí láyé òǹkálukú ń ṣèjọba rẹ̀ bó ṣe wù ní láàárọ̀ yìí tá a jí òtútù ti mú ráńpẹ́ hmm. lọ́wọ́ ọ̀sìn báyìí ń sìn ọ̀pọ̀ èèyàn ti ń móoru ọlọ́ọ̀nì ǹjẹ́ ẹ ti wá bá wa bí ọlọ́run pé agbára tó o fi ń jẹ́ nígbà tá a wà lábújá bàbá mi ẹ mọ́ bínú pé ọjọ́ mi ń pọ̀ mo máa ń sọ fọ́lọ́run pé gbogbo ń tọ́ọ̀bá ṣe fún mi láyé jẹ́ ọmọ ìjẹ́jọ́ Monday ìgbà tá a wà ń detention èmi pẹ̀lú alájọ rọ́jẹ́ Kazeem Àṣekúnlówó tó jẹ́ igbákejì olóyè Sunday Igboho second in command lájọ wà nù àhámọ́ kan náà tá a bá ti wá jí tí n bá fẹ́ ṣàdúrà nígbà tí òkúkú sorun àwọn ará bíi ìyàtọ̀ jẹ́ ayọ́jẹ̀ran wọn ní àbíjẹ́ wa detention màá ní ọlọ́run o ní a bá ṣàdúrà màá ní ọlọ́run o wọ́n lá pé monday la bí ànẹ́ Muhammad monday la gbé iṣẹ́ rán ànẹ́ Muhammad àárẹ̀ tó pa ànẹ́ Muhammad monday ni ànẹ́bì tó wọlé sùn monday wọ́n á ní wọ́lọ́ wọ́n lá monday monday lápò làbújá àmọ́ bí ọlọ́run lọ́mọ gbọ́ àmọ́ fẹ́ kírun dédé aago méjì náà mọ̀ mú lísì dé pé àwa máa relé bàbá kí lẹ ti bá wa fi kọ́ ọlọ́run lọ́rùn. ẹ ṣe rí ọ̀rọ̀ ọlọ́run tá a wí yìí ọba tó ga ni ọba olùdájọ́ ni ó ní alẹ́sàlá ọbí àkàmìlà kìmín èmi ni mo lè dájọ́ ju adájọ́ ayé lọ ẹgbẹ̀rún sàn one million sàn tábàdú lérí àbòsí ọlọ́run lòun ò ní kún wọn iná láàlá yóò lù sọ̀lì míì ọlọ́run lòun lọ alábòsí lára àtá ìsáàsà òun fẹ́ gbàmú lámúyùfìlì kò ní bọ́m̀bẹ̀ so kò sí pété lè wá kọ́dà one million sàn kò lè ràn torí pé òdodo la dó lérí àá sì wọ́n àbá jẹ́ pé sáà lọ́yọ̀ kan ṣoṣo la ní láàrin wọn nígbà tẹ́ pé òdodo la gbé lọ́wọ́ òdodo àti agbélọ́wọ́ àti sọ̀fọ́lọ́ tó dá sánmà àtilẹ̀ tó ní ayé àtọ̀run tó ní dọ́dọ́kùnrin tó dóbìnrin tó dá ikú tó dá ààyè tó dá gbígbóná tó dá tútù tó dá oòrùn tó dá òṣùpá tó dá ọ̀sán tó dá òru tó dá gbogbo ẹ̀ ní méjì méjì ní àbúlú àkún ọlọ́run lòun dá méjèèjì méjì àyùkùn asànà amàlàtà nínú tí ó sì dáadáa láyé dáadáa wọn làwa gbé lọ́wọ́ báyìí ọlọ́run àwọn tí wọ́n ń pè wá lẹ́jọ́ tá ń dààmú àwọn gbàbúrú lọ́wọ́ òun ó sì ṣe alábòsí fún yẹn ọlọ́pàá agbé dáadáa lọ́wọ́ àwọn gbàbúrú lọ́wọ́ àwọn èlé lè kọ́ pàpà ìpayà ná torí wípé orílẹ̀-èdè tá a wà yìí kún fún ẹ̀gbin àti nǹkan tí ò dáa àmọ́ àdúpẹ́ fọlọ́run pé ojú ọjọ́ ti sè sóore àṣàdúrà fọlọ́run ọlọ́run gbọ́ àdúrà yín ò ní bàjẹ́ lágbára níta fi ń wo ọlọ́run tó lọ́n fi ń gbàdúrà yín ọlọ́run ò ní pa ní nǹkan kan lọ́lọ́ máa ń wò mẹ́ta la ti fi ń gbàdúrà yín ó lè jẹ́ ìyàwó ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ àwọn téèyàn ń ṣoore fún olóyè Sunday Igboho ọmọ pé yóò rí báyìí ọmọ àtàpàtà dìde ni kì í sàpàtà nìkan bí àṣọ ọ̀rọ̀ tí máa ń sọ yóò lóhun tinú ẹ̀rọ fọ̀ dìde bàbá àwọn olówó ìyá àwọn olówó ọlọ́run wá dìídì yẹn pé àjèsá ọmọ aládékun ìwọ lọ́yọ̀ràn yorùbá hmm. kú ònú oko ẹrú hmm. jẹ́jẹ́ ló jókòó nù lé níjọ́ tí wọ́n wá bá a pé ọyá ká lọ kìsí ó lọ kìsí omi mú déjìká hmm. atúgbéra ó dìlú gàgà ọlọ́run àwa ọlọ́run ìwọlá wípé ẹ̀tọ́ ọ̀ràn yorùbá ní ń jà bọ́ má jẹ́ ó fojú sunkún ọmọ má jẹ́ ó fojú sunkún aya má jẹ́ ìyá tó bí lọ́mọ má jẹ́ oorun Sunday ọwọ́ lójú ìyá ẹ̀ báyìí jẹ́ kí ìyá Sunday oorun Sunday sásọpẹ́ àbáríkà ẹ̀yin ẹni ọlọ́run ọlá ẹ̀yin ọlọ́run ọlọ́run láti ń sàdúrà tọ́lá ìyá ìyá ìyá ìyá ìyá tẹ̀ mẹ́mi bàbá ẹ ṣé ga lọ́wọ́ yín o ẹ kú àdúrótì nígbà gbogbo olóyè Sunday Igboho dúpẹ́ gbogbo ọmọ Yorùbá kó dúpẹ́ àtìlẹ́yìn yín inú mímọ́ tẹ̀ ń lò ọlọ́run fi ṣẹ̀san fún yín ọlọ́run fi ṣẹ̀san fún yín ọlọ́run fi ṣẹ̀san fún yín àlùbáríkà àwọn tó lọ ń kólé lọ́wọ́ ẹ ṣe gan ni bàbá wa ẹ jẹ́ ń tápẹ̀rẹ̀ dọ́dọ̀ ìyá mi ìyá láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ẹ bá ọmọ Yorùbá sọ̀rọ̀ kí n tó mọ̀ kákángárà mi kò ńlẹ̀. mo kí gbogbo àwọn Yorùbá o mo dẹ̀ kí kìnìún ẹ̀yà júdà ilẹ̀ yorùbá. kábíyèsí rẹ ọlọ́run. Sunday Igboho òòṣà. òòṣà òòṣà òòṣà. ìpátá boys are dangerous at night. kábíyèsí rẹ ọlọ́run. ẹni kò mọ̀ hmm. ẹni mọ̀ òkò. Hmm. ẹni àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó pé ojú tó kó olówó orí ọkọ̀ adérọ́pọ̀ ọkọ̀ tó yọ̀ sí bàbá yọ̀mí dé bàbá Richard bàbá Ronaldo ó júwe ara ah. ẹ̀fẹ́ ni tó lóun ò mọ̀ ẹni kò mọ̀ ẹni mọ̀ òkò ó fúnra ẹ̀ ń wá yẹn káàkiri. wọ́n sọ fún baálẹ̀ wọ́n sọ fún baálẹ̀ pé májàsọ́lá ń bọ̀ baálẹ̀ lọ rèé dífá ó ní kí baálẹ̀ ní kí babaláwo bí ifá léèrè pé ṣé tó bá dé ṣé yóò sùn ni àbí yóò lọ ifá ní wíwá rẹ̀ ogun àìwá rẹ̀ ìjẹgbà àdìsá lẹni tí ọ̀rẹ́ nìkan bá jà mọ́ tó fògiri mọ́ra ẹ wo ẹ jẹ́ ń forí kí àdìsá pamọ́ ẹ ń sùn lẹ̀. ẹnìkan tó sọ pé ó ní tóun bá gbọ́n tán bá sọ pé sán wọ́n má ti pè délẹ̀ olówó sì mọ̀ yàgbẹ́ sára. fúlàní ṣe rẹ̀ lórí kí gọ̀ọ̀gọ̀ lórí kí gọ̀ọ̀gọ̀ ẹ̀fẹ̀ polówó ẹ̀fẹ̀ polówó ẹ̀bí picnic <laughs> torí kò pọ́pùlà ẹ̀fẹ̀ kò pọ́pùlà. ẹ ẹ jọ mo wà pẹ̀lú màmá láàrin ìṣẹ́jú méjì torí mo bọ fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá ẹ ṣàdúrà fọmọ Yorùbá kí gbogbo ọmọ Yorùbá kọ fọkàn balẹ̀ lọ́nà àfihàn aláàbalẹ̀ sẹ́rí gbogbo àwọn tán ni ó wà wà nínú igbó yẹn inú igbó lọ̀gbọ́ kú sí o ọlọ́run ọba wa bá a rọ̀jò àlántàrà àwọn ọ̀tá àná ọba wọn lórí lágbára ọmọ yorùbá ò ní pẹ̀lú ṣùgbọ́n gbogbo ọ̀tá ọmọ yorùbá tó tún jẹ́ yorùbá á tẹ̀ nínú ọmọ tó gbọ́mọ pọ̀n ọmọ tó gbé pọ̀n rírà bàǹdẹ̀ léyìí táwọn eléèbó ń pè ní golden jubilee. Hmm. Hmm. ẹ̀yin ọmọ yorùbá sójú òní tàdé sáńjọ́ òní rẹ̀ kó mọ̀ wò wá kó máa dẹ́yẹ mọ́ wà nù ilé rẹ̀ hmm. ojú òní tì í bí tó wà àdúrà ìyìn abiyamọ ń gbà lórí ah, àdèsá. èmi ti mú ọjà mo ti fi pọ́n ó dẹ̀ bọ̀ tẹ́ bá níyà jagun àá níyà mi tó fẹ̀jà pọ̀ mí nìyẹn ọjà tá a fi pọ́n gbogbo yóò dẹ̀ ní tú pẹ̀lú ògbó náà gbogbo yín pátápátá ẹ̀ nílò kan alọ́ọ̀dẹ́ o lágbára bẹ́ẹ̀ bá ṣe ń jáde báyìí lẹ́ ọlọ́run bá kó bá mi fún lẹ́mí gúngùn lágbára ọlọ́run lágbógbó ẹ wà lẹ́yìn ẹ níjà lẹ́yìn ẹ agbára ọlọ́run ẹ̀mí àgùn báwọn kéèyàn ti wá dàgbà tó àtàwa àti Sunday lágbègbè yìí yá ọlọ́run àní fi Sunday ṣàwátì o òun náà sì ní fún ọmọ rẹ̀ ṣàwátì kó gbogbo lára táàdì ara ọmọ lè ní lágbára ọlọ́run àní gbé sọnù lágbára ọlọ́run ọlọ́run ayọ̀ àtàlásà la máa fi pàdé ẹni tó bá ní kó mọ̀ dé kò ní dé báyẹn o ẹni tó bá ní kó má dé kò ní dé bá lágbára ọlọ́run ayọ̀ àtàlásà ni gbogbo wa máa fi pàdé. ẹ ṣe àdúkẹ́ ah ngbà tí mo papọ̀rọ̀ prince ẹ padà láti bẹ̀rẹ̀ ìdí tó ẹ fi padà sí bẹ̀rẹ̀ ni. Eh, sáré ọ̀gá àwọn ọ̀gá àwọn mo kí gbogbo yín ọmọ Yorùbá níbi kí tẹ́lá ti ń wò mí nílé lóko ní gbogbo kọ́ńtínẹ̀tì bá wà lágbára láì máa kórè kòdélé àti ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ rí ilé ẹjọ́ kún lẹ́ni nǹkan bá ti lè múrò èmi tí mo gbéra wá táwọn bàbá mi àwọn ìyá mi gbéra wá ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí tó ń ṣe ta lè fi máa ṣeré mọ́ nítorí.